في رواية لهما عن قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما منكم من أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقاها وجهه فاتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله ليرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها أو يشرب الشربة فيحمده عليها رواه مسلم عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال على كل مسلم صدقة قال أرأيت إن لم أجد قال يعمل بيديه فينفع نفسه ويتصدق قال أرأيت إن لم يستطع قال يعين ذا الحاجة الملهوف قال أرأيت إن لم يستطع قال يأمر بالمعروف أو الخير قال أرأيت إن لم يفعل قال يمسك عن الشر فإنها صدقة متفق عليه ẹdínfẹ alákọọkọ lónìí lábẹ́ pé àwọn ojú pọnà tí a ti máa ṣe rere tó pọ̀ jọjọ. حديث طوالته عدين بن حاتم رضي الله عنه حدي بن حاتم قد نصراني ṣáàjú kó tó di mùsùlùmí ọjọ́ lẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù arákùnrin yìí báyìí ní ìgbà tó gbọ́ ayé ọlọ́run ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban hùn dunillah wal masih ibn Maryam. ìwọ́n mú. àwọn onímọ̀ láàrin wa àti àwọn sẹ̀sìnsẹ̀sìn nínú wa wọ́n mú wọn láwọn ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ náà ni wọ́n mú ànábì Ìsá ọmọ Maryam ní ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah àti ibn Hatim ó wá sọ fún ó tó ń jẹ́ ẹlẹ́sìn nọ̀sọ́ra àwọn ìsìn àwọn ọ̀gá ṣọ́ọ̀ṣì àwọn ìsìn àwọn sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ nínú àwọn. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́fẹ́ àwọn ọ̀gá ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ṣe ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún yín lẹ́tọ̀ọ́ síbẹ̀ yìí náà wọ́n á gbà nítorí wọn sì ṣe lẹ́tọ̀ọ́ tí wọ́n bá pè é léèwọ̀ fún yín ṣebí ìwọ̀lẹ̀ yín náà máa pè oníbẹ̀ẹ́ni anábìíní fàdàlíkà fàtẹ́lùkà ìbàdàtúhùn eléyìí ọba ní sísìtẹ̀ǹsì wọn. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tó ń mọ̀ náà lábẹ́ òfin ṣẹ̀ríyà tó jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ìjọ́nà wọn bá tó ṣe léèwọ̀ wọn gbọ́dọ̀ pé lẹ́tọ̀ ìjọba tó ṣe lẹ́tọ̀ wọn gbọ́dọ̀ pé léèwọ̀ tá a bá wá mà pé nǹkan bá ipa pé ìwọ lọ́nà wọn bá kù àwọn èèyàn báyà nítorí fún àbà àkọ́kí ni wọ́n wá ń pè lẹ́tọ̀ àgbọ̀dọ̀ tẹ̀lé wọn níbi pípé lẹ́tọ̀ nítorí tí a bá sì ti tẹ̀lé wọn nínú ilé yẹn a ti sọ wọn di ọlọ́ọ̀dàǹtì kọlọ̀ndà kún kọ́ máa sì wà lọ́nà. tọ́nà ọba bá sì ṣe nǹkan kan lẹ́tọ̀ tẹ́nìkan bá pè é wọ̀ táwa tẹ̀lé àti sọ́dún sá tàǹbọ̀n kọlọ̀nsá nù wa. torí ẹ àdé ibn Hatim ọgbà Islam bàdà nǹkan nasraniyyan wàá máa fi ṣe àpèjúwe fẹ́ni tí ó mà ikú gbogbo àgbáńlá ilé ọlọ́run ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn yòówù èèyàn lè máa ṣe tí ìbá ti ṣe islam ọlọ́run ànàbì sallallahu alaihi wasallam ẹ̀sìn ẹni náà pé kó fi ti ń ṣe sílẹ̀ kó gba islam. àdéhì bàbá rẹ̀ ní hasim afọ́ọ̀ì hasim afọ́ọ̀ì ọjọ́ ẹni tó láwọ́ ó sì gbajúmọ̀ púpọ̀ láàrin lárúbáwá pẹ̀lú pé ọ̀làwọ́ ni kọ́dà tí wọ́n bá fẹ́ ṣe àpèjúwe pé lágbájá láwọ́ títí tó ní díjọ́ gbẹ̀dà lùkìyàmù kò sí àpèjúwe méjì tó máa mú wá ju Hatim lọ òun ni wọ́n fi wé wọ́n sọ pé ẹjọ́ ọdún mi ní Hatim lágbájá làwọ́ bíi Hatim ọ̀pọ̀ ìbí ọ̀làwọ́ kọjá sísọ jọ̀mọ́ Hatim ọ̀pọ̀ ìbí so ọ̀làwọ́ níbi pé wọ́n ní kọjá lọ́jọ́ kan kọ́ wa bá kó wọn mú ẹnìkan mọ́lẹ̀ látàrí gbèsè tọ́jẹ wọ́n wá síbi ọ̀yà lò wọ́n wá síbi èrè èyí ti rí kí lọ́ ṣẹlẹ̀ tẹ́ ẹ fi mú arákùnrin mọ́lẹ̀ èyí ti wọ́n lọ sí àwọn lówó ni ọjà yín lówó lẹ wá mú mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ pété àwọn ará ilé rẹ̀ bá gbọ́ fáwọn ti mú mọ́lẹ̀ látàrí gbèsè tọ́jẹ àwọn náà gbìyànjú láti wá bá a sàn gbèsè yẹn táwọn fi túlẹ̀ láti mọ ẹni ẹbí ilẹ̀ túlẹ̀ jọ máa lọ èmi ni ẹdè mẹlẹ dípò rẹ èmi ni ẹdè mẹlẹ dípò rẹ torí kò lè má lẹni tí wọn wá bá san kankan ó lè má lówó lé tí wọn lè rí mú wá bá san gbèsè yìí àbẹ mi bẹ bá ti dèmí mẹlẹ tà dèmí mẹlẹ gbogbo èèyàn pọ̀ lọ́dọ̀ wa wọn sì wá san gbèsè níbi tó làwọn ṣùgbọ́n ọmọ rẹ̀ àti obì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam léèrè bàbá mi wọn náà máa ó sì máa bó ti ṣe láwọ́ tó ṣé gbogbo dáadáa dáadáa dáadáa tí bàbá yìí ti láyé ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ tó fowó sí látàrí líláwọ́ rẹ̀ yẹlada kan wà ń bẹ fún bí tí ọgbà bàbá di lọ́la kìyàmù ẹnàbìnrin rárá o gbogbo ẹ̀ náà ló ti gbà láàyè ẹ gbogbo ẹ̀ yẹn ẹ bá yẹn dè sí wọ́n sọ pé ọba ìlàwọ̀ ọkọ̀ lọ́ba tí lọ́ba tí torí ẹ̀ gbogbo káàbì tí ọ̀jẹ́ mùsùlùmí gbogbo dáadáa yóò wọ lè rí ṣe láyè ayé lọ́mọ àwọn gan lókè wọn jẹ́ ayé ayé ń bí ló ti gbẹ̀sẹ̀ bàbá bọ́ọ̀lù dáa pọ̀ bàbá bọ́ọ̀lù ọ̀dà pọ̀ àbí òye wa bàbá bọ́ọ̀lù emutí ayé lọ́mọ ẹ̀mí ẹ̀gbọ́n kan bàbá bọ́ọ̀lù ọ̀pọ̀lù láìjà rẹ̀ eléyìí ayé lọ́mọ ni kò sí ládàá rẹ̀ fún káàkiri àlùkìyà Allah torí ẹni ẹlẹ́dínlá amanu wa amilu salihah àjọ gbọ́lọ́wọ́ bá gbọ́ tó ṣe dáadáa tí àmàlú lásán bá wà téèyàn bá ṣiṣẹ́ téèyàn ṣiṣẹ́ ìmáìlì aburú mẹ́bẹ̀ ọ̀ lè jẹ́ múmi ní tí ìbá ṣiṣẹ́ ìmáìlì téèyàn bá wá ṣiṣẹ́ rédíò sí ìmáìlì ayé lọ́mọ nìyẹn ayé lọ́mọ nìyẹn. Adi ibn Hatim olówó àgbà fi wá. قتل النبي محمد صلى الله عليه وآله وسلم ولا نبي سيدي اتقوا النار ولو بشق تمرة متفق عليه لنا اصرفنا ولا قلت بلو أو تبينك الصرفات kódà kó kékeré ń tẹ́ lò láti sọ́ra fún nánà kò jáwé ẹ̀dẹ́bínú kalọ̀ kálá ẹ̀dẹ́bínú sí méjì ìdajì rẹ̀. yẹ́nì pé ẹ mú nínú tọ́lọ̀ fún yín dúkìá tọ́lọ̀ fún yín yẹn ẹ fi ṣe sàárà nínú rẹ̀ pẹ̀lú àníyàn pé ẹ̀ ń wá kọ́lọ̀ wọn láàyè níbi àti wọ́ iná tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ẹ̀yin náà lè rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run ó lè gbà tẹ ẹ máa ná nínú tẹ nífẹ̀ẹ́ sí ẹ mẹjẹ ahawọ ẹ mẹjẹ ayahọ nítorí pé owó tẹ rí yẹn ìgbà tẹ wà láyé sẹmìí bẹ lára ilẹ̀ lè nà kódà gbangba mi kẹ tó kú. ẹ̀ẹ́dì pé ẹ̀lẹ́sẹ̀ sí kẹ́ náwó mmadụ má tó bá ti pé ti fẹ́ wọnú ọ̀rọ̀ yìí ẹ̀fẹ́ dákan màmá bí kò gbẹ ẹ bá mi mú fifty thousand mẹ́yẹ ẹ bá wa ti pé o ti dàgbà burúkú ń sọ àkàrà fifty thousand ni. tó àwọn ọmọ sọ pé ẹ̀ka ti gbọ́ pé má dá bàbá lò kàrà fifty thousand pé kí ló sọ nù. tó amọ̀tí lọ́sí kí tọ́ba ti wá kú ọ̀hún á wà láyé nìsí. ìwọ ọ̀jẹ́ni tí máa rówó ná kàkà bẹ́ẹ̀ níná lówó máa ná. ìbẹ́yìn náà ti máa ní tó wọ́n ná báyìí nìsí. kí n kàn kó pa á máa nù. kọ́hún lè ná àǹkẹ́ bá ti wọ́wọ́ rẹ̀ ń kẹ́ni owó tún jáde má ẹ kúrò ní kìrìndò ẹ káàbọ̀ síbi tó rùn tó ti ní payímá kò ní yọwọ́ jáde tó tó rùn pa atẹ́kùn burúkú ò ma. àwọn tó náà ẹ̀yin ọ̀ma náwó ni kìí ṣe pé wọ́n ọ̀ma ná yín níjọ́ tí wọ́n bá ti ná yín ẹ ti dẹ́rú owó nìyẹn. tẹ̀rísà abdu dinar orí gbígbà ẹrú owó ìgbà tí wọ́n bá ti lè ná tí wọ́n bá fún ẹ lówó inú rẹ̀ ó dùn tí wọ́n bá fún ẹ ọ̀bọ̀ kan owó náà sáré gbogbo nǹkan lọ́dọ̀ tiẹ̀ owó ti mú ọ lẹ́rú ọ̀rọ̀ kó fi ń lọ léwu ara tó fi wá sọ fúnra rẹ̀ náà lówó tọ́lọ̀ fún ọ yìí àmẹ́kẹ̀sẹ̀ kó ọmọ wa àwọn bára ka o Islam ọ̀ encourage ká máa ṣe bára ṣùgbọ́n oníkálukú nù wa náà la mọ̀ àwọn kan bẹ tí à ń jẹ láì gbégbá bára wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọ̀ kájú lò irú àwọn eléyìí ràn wọ́n lọ́wọ́ nínú tọ́lọ̀ fún ọ ṣàtìlẹ́yìn fún ọ ọmọ àní lọ́kàn rẹ̀ wọ́n lọ mo mo rán alágbọ́jà yìí lọ́wọ́ mo sì sàrà fún lẹ́ni tí fi ń tí ń fi bẹ́ẹ̀ ṣe ìwàsọ̀ níbi àtiwọ́ náà wọ́n lọ wọ́n lọ mẹ́jọ wọ́n náà sọlẹ́ pàtàkì káfí sínú àjẹ́ńdà wa ìtàkùn náà wàlẹ́ lọ́sọ̀kẹ̀tẹ̀ mọ́ra ẹ sọ̀rọ̀ fún náà kọ́lá kó sí pẹ̀lú àwọn ẹ̀dẹ́bí nìkan ànábì sallallahu alaihi wasallam ó fi dẹ́bìnù ṣàpèjúwe tí ó gé dẹ́bìnù bẹ́ẹ̀ ní oúnjẹ tó kọ́mọ̀ jù lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ̀ gbọ́n dáná ibi tuntun àná bẹ́yìí tán la tamra fi jiya'un ahlihi gbogbo eléyìí ọba ti fi dẹ́bìnù bẹ́ẹ̀ àríbìjẹ làwọn ará rẹ̀ torí ẹ̀ ẹ̀ páyà náà ẹ wá sọ níbi àti wọn ná kódà kó ti pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ bínú. eléyìí ọ̀wá túmọ̀ sí wípé tí o bá ti wá gẹ́gẹ́ bínú kò sí nǹkan míì tó lè gun yàn láti fi wá sọ níbi àti wọn ná tí sẹ́rí àfaramọ́ rárá o sí nǹkan míì tó lè yọ títí sàrà tó lè jẹ́ kó fi wá sọ wá bò níbi náà rárá gbogbo nǹkan tó bá ti dá gbogbo nǹkan tó bá ti dá halal gbogbo nǹkan tó wà náà nífẹ̀ẹ́ sí tó ní iná ló lè fi tọrọ àti wá sọ níbi àti wá náà tọ́ Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá fi àwọn ẹlẹ́bí inú ṣàpèjúwe nítorí wípé èèyàn lè ṣàfojú di téèyàn ní pé báwọn tí wọn á fún lágbájá ni ẹni tí yà ń jẹ tó báyìí ẹ má fojú di ọwọ́ àwọn ọba tẹ ní orí mbẹ́mbẹ́. inú fáyidà tó di sàrà ọ̀kan oníkì ẹ̀yìn tẹ́fẹ́ di sàrà yẹn tẹ́fẹ́ sí ìrànlọ́ fún ọ̀la kejì ẹgbọ́dọ̀ fojú kéré tẹ́fẹ́ fún yẹn ẹni tí ọgbà gbọ́ ọgbọ́dọ̀ fojú bí ń tẹ̀rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nu káyidà sàrà àti sẹ́nu sẹ́ríà nítorí pé kò tó nǹkan yorùbá náà ní ẹni sọ ní di àwọn kò tó nǹkan kò tó nǹkan tí táwọn afún wọn ni tí táwọn afún wọn ni ẹsẹ̀ tí wọ́n máa lọ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ dáhùn nù yóò torí ẹ ẹ má fojú di nǹkan kan òfin tó kéré lọ́dọ̀ ọlọ́run ọba wa lópin ìgbà tó bá ti pé títagbára ń ká nìyẹn ẹ sì ṣe nítorí tọ́lọ́run ẹlẹ́dàá wa adéjì ń fi hàn wá o bí àgbẹ̀ àmọ́ ti ṣe lágbára tó bí ewu ńlá mo ti ṣe retí ọmọ èèyàn ọmọ èèyàn kò gbọdọ̀ sàṣọ náírà o ẹ gbọdọ̀ sàṣọ péye o ẹrẹ ti di àlùkìyàmà ìmà ìjẹnà tó wọ ìmà náà nínú kí n rà ìjẹnà wà bí wọ náà ni kọlọ mọ sí wa lọ mà náà ọ̀nà táwọn àgbà táwọn afi ní wọ náà ọ̀kan nù rẹ̀ ni ntọ́nà fún wa ká máa ná pẹ̀lú ẹ̀mí pàǹfin wá sọ níbi àti pékinni níbi àti wọ náà ó lè fowó rẹ̀ gbé àti tọ́lọ̀ pẹ̀lú àníyàn pé ọ̀hún wá sọ níbi àdìwọ̀n náà ó lè fowó rẹ̀ rán ọmọlàkejì lọ́wọ́ pẹ̀lú àníyàn pé ọ̀hún wá sọ níbi àdìwọ̀n náà ọlọ́dà kò mẹ́sì omi pẹ̀lú rẹ̀ lọ́mọ náà ọmọ àlùjẹ́nà ní kọ́lọ́rọ̀ bó ṣe wá níjẹ́ yẹn máa wá ṣe téèyàn máa fi rí sọ téèyàn fi wọná ọlọ́run bá kó fún wa ṣe ní rọrùn hadithi àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ ọ wá nínú ìwáyà mi eléyìí tí Bukhari àti Muslim náà tún gbà wá. wọn lọ nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé àdé ibn Hatim náà ló tún gbà wá. wọn nàbẹ ni ma minkum min ahadin illa sayukallimuhu rabbuhu laysa baynahu wa baynahu tarjuman kò sẹ́nìkan nínú àyàfi kọjá pé ọlọ́run ọba ọba sọ̀rọ̀ tó bá ti jọ́ gbé ndàn kìyàmà láì kò sí òǹgbẹ fọ̀kan láàrin rẹ̀ àti ọlọ́run subhanallah ọlọ́run ọba wa sọ̀rọ̀ tààrà láì jẹ́ pé nìkan ni wọ́n máa gbọ́ ọ̀rọ̀ sọ láàrin wa sọ́lọ̀ eléyìí ọ̀sẹ̀ lẹ́jọ́ gbé ndàn fẹ̀yẹ́ ń gbòòrò. أيمن منه فلا يرى إلا ما قدم èèyàn tọ́lọ̀ wọn bá wọn bá sọ̀rọ̀ yọ wá wo apá ọ̀tún rẹ̀ kò ní rí nǹkan kan lápá ọ̀tún àyàfi ní tó ti gbélé ayé ṣe. wọ́n yẹn ń lọ́rọ̀ àmàmínú yóò tún wọ owó sí rẹ̀. فلا يرى إلا ما قدم كتنيرين ككامبه أيا بنت قلي أيسي وينظر بين يديه يواوي وجره فلا يرى إلا النار كتنيرين ككامبه بنا تلقاها وجهه في وجهه فاتقوا النار torí náà ẹ̀páyà náà ẹ̀bẹ̀rù rẹ̀ wàlẹ́wò bí ṣọ́kì tẹ́mùrà kódà kó fi pẹ̀lú awẹ́ dẹ̀bí nù. nítorí rẹ̀ sí gbogbo wa nù ọlọ́wọ́ bá wa sọ̀rọ̀ tààràtà láì sí ògbófọ̀ láàrin wa tọ́lọ̀ á ba iṣẹ́ wa lọ́dọ̀ wa bọ̀ bá wọ̀ tún iṣẹ́ tó gbélé ayé tó bá wù kò náà ló tún rí wọ́n á ju ẹ lọ́ọ̀kan rẹ iná lórí kí ni wọ́n wà á lọ ọ níbi àtiwọ́ náà torí ẹ ẹ páyà náà kódà kó ti pè láwọ ẹdẹ bínú èèyàn wá tálákà kó tí ẹ níka pa bínú kí lọ́wọ́ àkútà fi ti sàrà fẹmẹlẹmí ẹjẹ pọ̀bí kẹlímẹ̀ tẹ̀ ń pa yé dá ẹni tí ò bá rí ní tí ò fi ṣe sàrà kó fi ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ rírí kó fi wá sọ níbi àti wọná. nítorí pé wal-kalimatu tayyibatu sadaqa ọ̀rọ̀ tó dáa ti ń jáde lẹ́nu rẹ̀ sàrà ni yàtọ̀ sáwọn ilé pè àwọn sọkúsọ àwọn ọlọ́rọ̀ àlùfàṣà àwọn iléèwé àwọn apẹ̀gàn àwọn asòrùnwájú pọ̀mẹ́sì pàkọ́ àwọn ẹlẹ́nu bíi wa rọ́ọ̀fù lẹ́yìn mọ́tò tọ̀yìnbà ọlọ́wà mẹ́yẹ níbi tí ọmọ èèyàn tó dájú dé kó tó sọ̀rọ̀ dáadáa kan lẹ́nu yóò ti sọ mẹ́wàá tí ọ̀dà láyé tiwa tá a wà lónìí kálukú wa ń tètè pé kò sí mímì tí ó mì. láì máa kọ́ ẹgbẹ̀rún mi míọ́míọ́ ẹgbẹ̀rún mi míọ́míọ́ nítorí pé kò sùn tọkọ lọ́rùn pẹ̀lú àìgbọ́rọ̀ rẹ pẹ̀lú agídí tó ń kóká ọlọ́run ẹlẹ́dàá wa yóò ṣe ìṣirò fún kálukú tó bá di lọ́la tá a bá fẹ́ fáwọn ẹ̀jẹ̀ fẹ́ fi lọ́kọ̀ lọ mú dẹ́bínú lórí igbá ẹni tí ń ta dẹ́bínú pé sọ́ọ̀gbọ́ pàánàbí sọ pé tẹ́tẹ́kù náírà wọlé ó lè ṣe pẹ̀tàmùrà yóò ní wọ́n gbọ́ ẹ rà ní. ẹ ra dẹ́bínú àwọn afẹ́ mú dẹ́bínú ó fi gbèsè àrọ́ ọ̀pọ̀ àbùkù àbùkù olóròǹbó. torí pé bàbá bí mo tàbí kí làwọn wè ó lè lúlò nítorí wọ́fọ̀. sábà pé <laughs> èyí tó ọbẹ̀ wá sọ níbi àti wọn náà ọ̀jẹ̀ ìyàyó kíni mm-hmm. tó ayé wa àjẹ́ ike àwọn ẹ̀gbẹ́ bínú tá ń sọ yẹn yẹn ní tọ́lọ̀ fún yín ẹ nínú rẹ̀ níta wá sọ níbi kọ́ wá sí ọ̀rọ̀ lẹ́nu a yorùbá náà gbọ́ pọ̀ wọ́n ní mm-hmm. lọ́rọ̀ lẹ́nu bí ọba lówó yóò ti lọ́rọ̀ rí lẹ́nu olówó náà kó tún lọ́rọ̀ rí lẹ́nu olówó náà kó tún lọ́rọ̀ rí lẹ́nu owó ìwà sọ níbi iná ọwọ́ alówó ajẹ́kẹ́kẹ́ lọ́kàn ọ̀rọ̀ rere sálámà sọ sí gbogbo èèyàn ni gbogbo èèyàn la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas wọn pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn sọ kò sóore ń bẹ o kò sóore ń bẹ ọ̀rọ̀ olólóore wọ Ọlọ́run Ẹlẹ́dàá wa ó ní ẹni tí máa ń fòrò àwọn èèyàn láti ṣe sàrà àbẹ ẹni tí máa ń fòrò wọn láti ṣe dáadáa àbẹ ẹni tí máa ń fòrò wọn àbẹ ẹni tí máa ń ṣe àtúnṣe láàrin wọn nígbà tí wọn bá jà táwọ̀ bá wà láàrin wọn ni tí ń ṣàtúnṣe láàrin wọn ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ dáadáa èwo lọ̀rọ̀ tiẹ̀ tí wọn máa sọ táwọn sọ fún àwọn èèyàn pé kí wọ́n ṣe sàrà ní fún ara wọn lọ́wọ́ àbá máa ń fòrò àwọn èèyàn láti ṣe dáadáa àbá máa ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn ewu la máa ń ṣe àbá máa ń sọ̀rọ̀ wájú pọ̀ máa ti pàpọ̀ olófòfò àbá máa pẹ́ gbà ó máa ń kúrọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ kè sòdì gbogbo eléyìí náà náà ni ọ̀la kọ́lẹ̀ torí ẹ̀ tẹ̀lé wọn sọ̀rọ̀ fọ nínú rẹ̀ ní kò kí alukóra ni nínú rẹ̀ ní kó máa ṣe àbíkọ́ọ̀rù nínú rẹ̀ náà ni kó máa fòwúrọ̀ àwọn èèyàn láti ṣe dáadáa kó máa ṣe dánilẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ní kó máa sọ fẹ́ ní tó bá lówó kó náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run torí àdáàlú àlùkìrì fẹ́fẹ́ àìlè ẹni tó bá ń pè ní lọ sídìí ṣe dáadáa ó dàbí ẹni tó rí dáadáa ń ṣe ni bákan náà kó máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn torí ẹ ẹni ká máa ronú pápó ọlọ́run ìfọ̀tí orí tó kú òun ikú máa kọ ọmọ tí bàbá ọbẹ̀ o ikú máa kọ ọmọ tí wọ́n ti bí o èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run kí èèyàn má fi ilé ayé rẹ̀ kó fi balùkìyàmà rẹ̀ jẹ́ o dábàá lówó ká sì lọ́rọ̀ rí lẹ́nu ká sì dúpẹ́ fọlọ́ gbogbo apáta láti fi wà ń kalẹ̀ kọfẹ́ ìsẹ́nìkanu àti òní kápá lórí awọ ẹ̀dẹ̀ bínú dẹ́bìnù gàdán dì sínú ọ̀rọ̀ àbí márùn-ún bíi mélòó wọ́n lé ní fifty naira fifty naira ló ájá gbára ẹ̀ lọ. sábà kejì dẹ́bìnù gàdán wọ́n gbà lérò pé gbogbo gbà dẹ́bìnù náà lásán máa fi wá sọ̀n bíi náà o ẹ̀hẹ́n àbí tẹ́sí máa ṣe mọ́tà tẹ́sọ̀ pọ́njì òkúnu àbí tẹ́lọ̀ ní akáàkọ́ ẹ̀ ti sàrà àkókò yorùbá lẹ́fù. ẹ̀hẹ́n sọ̀kẹ́ ṣe dáadáa kọ́jọ́ kó fi ti sara ó lè mú aṣọ rẹ náà kọ̀mpilíìtì aṣọ tó ní tókẹ́tìlẹ̀ kó fún yàn kó gún yàn ṣùgbọ́n àti ọ̀rọ̀ ká aṣọ kan náà ní máa ní máa ní máa ní máa wọ̀ sọ́run dojúmọ́ ó dàbí ìgbà tí ọ̀la sọ mí ọkà mú tókẹ́tìlẹ̀ lọ́ba bọ̀ nínú aṣọ pé aṣọ òrùkọ́ ìlàsọ ni àmì ń ro nítorí mo rí ni mo ló mú mi ṣe bẹ́ẹ̀ mi kì í ṣe pé mo ro ọlọ́mọdé rorokoro. ìyẹn kí n tí mo rí ju agbára n mo rò lọ wọ́n àti ẹ̀ máa wọṣọ fọ́sẹ̀ mẹ́ta àbí òye so àwa fún un lọ́kàn mi kí ló burú mbẹ̀ tọ́lá ni ẹ̀yà aró ní pín yóò ló alásọ̀kan káyé ó ìwọ ńgbà tó sora tó sera rẹ pin òun á mú ọ nínú àti pin pé máa wọ̀ mí tèmi kún ẹ̀wọ̀n ikú yẹn ti rẹ lẹ́yìn akọ́nàmọ́kọ́mọ́lá kóró mi kóró mi pin báwo ọ̀ sọ pé bẹ́ẹ̀ tó bá sọ pọ̀ bẹ́ẹ̀ á pẹ́ lómi ẹ̀hẹ́n ẹni pé mo gbá sọ̀rọ̀ ẹ̀ka káyé mọ́nà òsì nídìí fún alọ́jú kan lọ́dọ́ ọ̀rọ̀ rẹ lẹ́gbẹ́ kọ́dà olórí ikú rẹ bá sọ kan lọ mí dé òní òrùkú ìlàsọ mí ni ọba ní mi kí ló mú àmà wọ̀ kí ló mú àmà wọ̀ mo rò pé ọ̀wọ̀ lọ àlùfíàmà ni ẹ̀rọ kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí pé tó bá ṣèjọra fẹ́ru rẹ̀ kó rí àmì rẹ̀ lára rẹ̀ kó rà pẹ̀rẹ̀ rẹ̀ lára rẹ̀ ìyẹn ìjọba lásọ mí ẹ̀kọ́ ọmọ ọ̀wọ́ mọ̀ nà ṣé ń jọ́ tó bá kú ni wọ́n wàá wọ̀ fún ọ gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù aṣọ tí ọwọ́ rí láyé rẹ̀ wọ́n wàá wọ̀ sí lọ́rùn wọ́n wàá yẹ ẹnu rẹ̀ tá, kan wọ́n gègé ti rẹ̀ pé ẹ̀rín lórí lọ ẹni tó sunkún tún ti rí tẹ́lẹ̀ yìí mà sí pé bàtà ló ní tọ́pọ̀ mọ́ ẹnìkan lọ́kàn mọ́nà ọ̀nà olùkùn yẹn lé olùkùn yẹn mọ́tò kálukú pẹ̀lú bó ti lágbára ẹ̀ mú nínú tọ́lọ̀ wọn bá fún yín ẹ̀fẹ́ lomi pẹ̀lú àníyàn pé ẹ̀ ń fi ń wàsọ níbi àtiwọ́n náà tọ́lọ̀ bá padà sànú èèyàn jọ gbé ndàlù kìyàmù èèyàn ò rí pé tó ń ṣe ọlẹ́sẹ̀. ẹ̀wọ̀ ó dá máa ná dànù nílé ayé wa yìí ẹ̀wọ̀ ó dá àwọn ọmọ bí rárá kura nílé ayé wa yìí tí a gbọ́ kálukú ronú àkìyàmù ni tẹ̀wọ̀n kí dáadáa ni wọ́n bá máa fi ṣe wọ́n bá máa fi ṣèrànlọ́wọ́ sọ́lá ìlànà wàá pa jùlọ aláìní tó ń gbìyànjú tó ń tiraka tó jókòó tẹ́tẹ́rẹ́rẹ́ tẹ́ ẹ bá fi lè ràn lọ́wọ́ pẹ̀lú àníyàn àníyàn pàtàkì jẹ́mà nù gbogbo nǹkan kò lánìyàn fi wọ́n lọ́n mọ rin eléyìí lọ pẹ̀lú owó yìí mo fi ń wá sọ níbi àtiwọ́ náà wọ́n sì mí lọ́ máa ná lọ́n sọ pàtàkì púpọ̀ tọ́ àdìsí tó tẹ̀lé léyìí.

láti sọ fún yín nípa ọkùnrin kan ní sábọ́ǹbì wọn pe ọmọ ibo ni ìrìnàtọ́ gbọ́ pé náà lé ayé kọjá nǹkan kan àbídá kan nínú àádọ́rin ìtàkùyàmù ọ wá lọ sọ́dọ̀ ẹni tí ń ta súyà ọ wá gbọ́wọ́ lórí iná tí wọ́n fi ń ṣe súyà. gbogbo ya sọ fún pé ọ gbádùn ni oríire ni ọ gbádùn ni oríire òpé ni ọwọ́ sì fi ń jóná ọwọ́ ń wì ọwọ́ ń wì ọwọ́ kanko ọwọ́ bẹ̀rẹ̀ sí kanko ọwọ́ fi ti kó ń bẹ̀ lágbára. mọ̀rọ̀kọ́ fẹ́ ṣe experimental work láti mọ̀ bágbára wa kaná bí ni èdè kaná ẹ̀yin bí náà ṣe máa nígbà tí lọ́wọ́ á ní kó pe gbólóhùn tí ẹ̀ máa fi di mùsùlùmí bọ̀ wọ́n wá pè fún un bó ṣe di mùsùlùmí nù wọ́n ní tòní kanko báyìí lọ́wọ́ rẹ̀ wà sọ wípé tí agbára wọ̀ bá ran náà lé ayé kò lè ran tàlùkìyàmù ẹ ẹ ẹ ẹ gbólóhùn fún òun fẹ́ di mùsùlùmí bó ṣe di mùsùlùmí nù wọ́n á ní islam sábó bì ní o gbogbo mọ̀ sọ́ńbì islam yẹn lọ́lọ́run fi wá sínà fún mi àwọn èèyàn wá wọn ràn lọ kó gbélé yìí wọn ràn lọ bíbí kan wọn ti ní wọn bá wá sẹnu torí ẹ̀jẹ̀ máa agbára wọ ọ̀ràn náà lé ayò wọn bọ síbọsí bí náà ti wá burú tó tó lágbára tó tọkọjá ayé yìí ọ̀nà àti sọlọlọ alaihi wa káti máa ná nínú tọ́lọ̀ bá fún wa pẹ̀lú ẹ̀mí pàǹfin wá sọ níbi àtiwọ́ náà eléyìí bẹ nínú ọ̀nà téèyàn fi lè fún àtiwọ́ náà nínú ó ní pé ìgbéǹda máa ń o yóò dé náà bá sì bákan méjì bí ọba ti jọ màlìjánà ẹnu kọjọ máa ná ni bí ọba ti jọ máa ná àjẹ pé nínú kọjá kó ti débi tí wọn máa gbé tó bá jẹ káfíìn àbí kó ti jẹ pé yóò gbé bẹ́ẹ̀ dìgbà kan tí imáni bá ń bẹ lára rẹ̀ imáni rẹ̀ lọ́lọ́run fi yọ kúrò nínú iná. àdúgbò tó tẹ̀lé lé ọ́ látọ̀dọ̀ Anas. ابن مالك رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم سيكون إن الله لا يرضى عن العبد أن يأكل الأكلة فيحمده لا ọlọ́run بلدها ẹlẹ́dàá wa ó máa بك يرقى ó máa ń yọnu kì àjọǹjẹ ọ̀sán àbọ̀ǹjẹ yòówù fẹ̀yà mẹ́dẹ̀hù àríyá kọ́ wa dúpẹ́ lórí oúnjẹ tó rí jẹun ọlọ́run a máa yọ́nú sẹ́rú tó ró oúnjẹ jẹ tọ́ wa dúpẹ́ lórí oúnjẹ tó rí jẹ yìí ṣe pé wọ́n á máa jẹun lórúkọ pé iṣẹ́ rẹ tó ìyà ò lè jẹ ọmọ tó bá lè ṣiṣẹ́ ebi ní ọkọ ọmọ tó bá yọlẹ rárá o ọmọ yìí pé iṣẹ́ rẹ̀ yìí ṣe dandan ni kó bí oúnjẹ fún ọ àìmọye tó ṣiṣẹ́ tí ò rówó gbà àìmọye tó rówó gbà tí ò rówó ná àìmọye tó rówó ná tí ò yò àmọ́ tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dà tó fún ẹ láǹfààní àdúrí jẹun kò dúpẹ́ fọlọ́ lórí fífún ọjẹ tó fún ọjẹ àlágbára lórí oúnjẹ o ìkápá kan sí fún wa lórí oúnjẹ o tí ìbá sí pọ́lọ̀ ló fagbára wa ká jẹun kó o sì dúpẹ́ fọ́lọ̀ lórí ẹ̀ ọlọ́run àmà yọnu sí yàn lórí ẹ̀ òye sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí kéèyàn mú nǹkan ká tọ́lọ̀ ń ṣe mímu rẹ̀ lẹ́dọ̀ bí kéèyàn mú mi ọbẹ̀ bí kéèyàn gbé ọbẹ̀ mu bí kéèyàn mú mi. kéèyàn tún á fọlọ fọlọ̀ lórí ọba fún fàyà kéèyàn fọlọ̀ lórí ẹ̀ a ọba yọnu sí yàn ló gbà wá. ẹ̀kọ́ pọ̀ nínú yìí ìpè nínú ọlọ́run ni àrèbà yíyanu ọlọ́run ọba ẹlẹ́dàá tí àwọn ẹni tí ìyọnu bá tó bá tọ́ sí ẹ sì rí nínú àwọn ayé àkùránì náà radiyallahu anhum ọlọ́run yọ́nú sí wọn. laqad radiyallahu anil mu'minin dájọ́jú ọlọ́run ti yọ́nú sí àwọn mọ́mìnì. torí ẹ ìyọ́nú ọlọ́run orí ńlá ni o ọlọ́run dákun tàwa náà lọ rẹ pẹ̀lú ìyọ́nú rẹ. ìyọ́nú ọlọ́run. ntọ́ da púpọ̀ ni tọ́wọ́ máa bùn ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run dákun mẹ́jọ àwọn náà pàdánù rẹ̀ ọlọ́run á máa yọ́nú sí ẹrú rẹ̀ nítorí pé gbogbo kan tẹ́lẹ̀ wa ń bẹ nínú gbogbo wa ká Kama máa ṣàfojúsùn rẹ̀ báwo láti ṣe rí ìyọ́nú ọlọ́run ọ̀nà kan nínú ọ̀nà kan tí wọ́n máa gbà rí ìyọ́nú ọlọ́run òun náà ní ká máa dúpẹ́ fọlọ́run lórí fífúnni jẹ tó fún wa jẹ lórí fífúnni mu tó fún wa mu ọlọ́run ọba máa yọ́nú sí ẹ̀dá rẹ̀ tó rí jẹ tó wá dúpẹ́ fọlọ́run lórí rírí jẹ torí mu tó tún dúpẹ́ fọlọ́n lórí mímí mu rírí mu الحمد لله الذي أطعمني وسقاني وجعلني مسلما tó ọlọ́run gbogbo ẹ̀yin fi ẹni o wọ́n tó fún mi jẹ tó fún mi mú tó tún ṣe mí mùsùlùmí min ghairi hawlin minni wala quwwa agbára mi kọ́ ọgbọ́n mi kọ́ ìwọ ló wúlò fún mi tó ń gbà tó bá jẹun tó kọ dúpẹ́ fọlọ́wọ́ bàbẹ́ tó lè túmọ̀ sí wípé islam kò ṣe wá lẹ́ni tí ò ní mórí kọ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ tàbí aláìmórí a gbọ́dọ̀ mórí ọlọ́run fọlọ́ nítorí kíkẹ́ bá fi lè dúpẹ́ fọlọ́ lórí orí tó ṣe fún yín ọ̀tún ọ̀tún orí ó tún wọlé wa idh ta'azzana rabbukum la'in shakartum la'azidannakum wa la'in kafartum inna 'adhabi lashadid ẹran ti ẹran wọn létí nípa ìgbà tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá yín ṣe kéde ìtẹ́ ẹ bá fi lè dúpẹ́ fọlọ́ ọlọ́wọ́ bá búra pọ̀ ó ṣàlékún fún yín àmọ́ tẹ́ ẹ bá ta ìmúrí dájájú ìyá ọlọ́wọ́ bá ó lé koko èlò lọ́nà wàhálà wo lọ́nà láti dúpẹ́ fọlọ́ lórí orí tọ́lọ́wọ́ bá ṣe fún ẹ alihamudulilayi ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún wa ẹ wá ṣàkíyèsí nínú ẹ̀kọ́ tuntun wa mbẹ òun náà ní pé oúnjẹ gbogbo oúnjẹ kìí ṣe pé nítorí kọ́bà àti oúnjẹ tó wọ́n tó kún fún ẹran fọ́fọ́fọ́ tí wọ́n kó ẹyin kó gbogbo ẹ̀jọ̀ kó gbogbo ẹyin wọ́n ti pè sínú ẹran wọn kò dà sínú ẹ̀ alóúnjẹ bàbá àjẹgà àríláríwá mọ oúnjẹ náà kò bá sì jẹ́ ike ẹ̀wà àti gàrí láàrúkọ oúnjẹ náà ni kó sì jẹ mẹ́rin ìdìbò oúnjẹ náà ni búrẹ́dì lásán ni oúnjẹ náà ni ìsàlẹ̀ kòkó láàrin hajẹ́ nígbà tá a lágbára nǹkan mi oúnjẹ náà ni ẹ má gbàgbé láti dúpẹ́ fọlọ́ ẹgbẹ̀rún kejì èèyàn sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ táwọn láǹfààní àti jẹun tí wọ́n jẹun torí a gbọ́dọ̀ dúpẹ́ fọlọ́ yẹsẹ gbọ́njẹ kí ló gbọ́ gbọ́njẹ gbọ́ wá gbọ́ kí ló wá dùn yà ọ̀gbádùn ọ̀gbádùn ọ̀mọ táwọn èèyàn fèsì láyé wa yìí ọ̀mọ táwọn èèyàn fèsì láyé wa yìí torí rẹ̀ oúnjẹ tẹ bá jẹ dúpẹ́ fọlọ̀ ẹ̀ńtẹ́ rí mu ẹ̀dúpẹ́ fọlọ̀ ẹ sáàtì má mú mu kó mu ẹ sì má jẹjẹ kú jẹ yàtọ̀ sẹ́ni tó wá jẹ lẹ́sẹ̀ tó wá ní alhamdulilayi ọ̀dájú kó rí rí òpó yẹsẹ̀ kó orodu ọ̀ráyì ọkàn màmá ló kẹlẹ́dẹ̀ mẹ́lẹ̀ ní jẹ wọn alẹ́ ra kí ló wọ́n jẹ rí bẹ́ẹ̀ ni báwọn jẹkújẹ ti dé dá lásàmì fẹ́ràn wọlé àjẹrí yàtọ̀ sẹ́ni tó ti jẹ́ kó gbọ́ tí ń dà sọ̀rọ̀ wọn á ní alihamudulilá ọ̀dájú kó ọ̀gbádùn ọ̀gbádùn ntọ́lọ̀ ń sílé ìwọ̀fọ́ ló mú yẹn ntọ́lọ̀ ń sílé ìwọ̀fọ́ ló ń jẹ yẹn. yàtọ̀ sẹ́ni tó sì jẹ́ pé oúnjẹ tó dáa ní jẹ àmọ́ látàrí owó tí ọ̀dà ló ti rà oúnjẹ náà ti ti ọ̀dà. àmàlà náà lọ ń jẹ àtọ́bẹ̀ gbẹ̀gìrì màmá wọn sì bọ ọ́fíìsì màmá màálù àmọ́ owó tó fi ń ra jẹ ńkọ́ owó rìbá ni owó Si ni sórí jẹ orí owó ni. owó tó ń sọ kúkúrú sáwọn èèyàn pé ah, tẹ́lá fẹ́ kí báyìí yàn ọ́ yọjú ẹ̀ mú owó wá tẹ́lá fẹ́ kí kinní kan ṣe kinní kan ẹ́ tó gbogbo orú owó ńlọ fi ra jẹ àwọn òjẹ ìjẹkújẹ lọ jẹ yẹn o ìjẹkújẹ lọ jẹ yẹn torí ẹ ẹ ti ká máa dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tó lọ ṣe fún wa ó fún wa lálàáfíà àrùn ajẹ ọ̀pọ̀lọpọ̀ lóró tí ò lè jẹ o torí kò lálàáfíà ó fún alálàáfíà àjẹun kò síṣẹ́ látòdì jẹ ọ̀pọ̀lọpọ̀ lọ́jẹun ọ̀jẹ̀ nǹkan kan tó dájú sínú rẹ̀ ó ti bẹ́ẹ̀ àárẹ̀ ló gbé ó bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ àfi bí ìgbà sí kíni kan fi ń fi táàpù ọ̀tá bàjẹ́ bẹ́ẹ̀ nìdí lọ́sà máa da kíní tá a wí akramakumullah ọlọ́wọ́ kò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló ní dúpẹ́ fọlọ́wọ́ bá jẹ́ torí délé wọ́n ti wá rí tòní jẹ wọ́n ní garanti ètò ìtújẹ lọ́la ìlọ́fà ni mo fi ń dúpẹ́ rárá ìṣèlú eléyìí là ń wí o ọwọ́ ìjókòtò wà yìí nìsín orí ti ṣe jẹ ọ má bó ti ṣe lè rí tìgbà mí jẹ dúpẹ́ sọ̀lọ̀ nítorí pé ìdẹ̀ra ńlá lọ́lọ́wọ́ bá ti fọ́ sọ eléyìí jẹba eléyìí túmọ̀ sí pé mùsùlùmí. ṣáájú kó tó jẹun kí náà máa wí. Nàá bisimilá tó bá gbàgbé ńkọ́ ẹ ti jẹ bí òkèlè mẹ́ta ẹ wá ara tìgíláwé bisimiláhi awwalahu wa akhira tẹ́ bá jẹun tán kọ́ ẹ fọpẹ́ fọlọ́ ngbàtẹ́ bẹ́ẹ̀ jẹun fẹ́ẹ́ sìkìlà nàá. ẹ fi fìlà ẹ ra òsì fìlà jẹun rárá o ẹ kó dábàá tóbi dáhùn kan sí fìlà tó ń kọ́ fẹ́ jẹun àmì kéèké ṣe mùsùlùmí nìyẹn o ẹ̀hẹ́n ọlọ́run má jẹ́ ok jẹun díjú gbàdúrà èdè gbàdúrà tí nìyẹn o mùsùlùmí máa ń lókè tọ́ ọba ti di ju pínrín níbi àwọn kánú sokoto òun ó ti gbóúnjẹ wọn adìẹ ó yóò nù ọ̀yà nílẹ̀ gan-an wọ́n fẹ́ pàṣẹ kó wọn adìẹ wọ́n tún wá di ju ó yóò nù ó yóò nù gbogbo abọ́ wọn gbé wọn adìẹ ẹni ọba yóò ní ìdíjú wájú àmàlà tó mùsùlùmí ìdíjú ṣàdúrà o mùsùlùmí ìdíjú fìlà o nítorí kọ́ bá fẹ́ jẹun o ọdọ òru wa mú yẹn òru mú burúkú àmàlà gbóná wọn sì tún gbé wáyé tìlá rẹ sì ń fa òru sórí tí ó sì ní àbí òní sí náà à àníkọ́ mọ́ bàbá ara jẹ àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù kàkà kó sí tán kọ̀rọ̀ra gbé sí pàkọ́ díẹ̀ àbí òye wa torí tọ́ba ti síbi làtẹ́nìkan máa ń wọ ọlọ́gbọ́n gbà ó àti bàbá yìí ti mùsùlùmí. ẹhẹn kọ́ mọ́ bàjẹ́ kó o sì nọ́mbà rẹ kó o sì nọ́mbà rẹ pè jẹba tọ́ba wá sí nítorí ooru tí ń mọ́ ọ tí o sì bóyá sí àmbẹ́lọ́ nǹkan má burú àdìsí tó tẹ̀lé lẹ́yìn tó jẹ́ àdìsí tó parí báàbù tá a ti ń kà látijọ́ yìí onáà Abu Musa radiyallahu látọ̀dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. anábìnrin ala kulli muslimin sadaqa ọ̀ràn ẹni sàrà àṣìṣe jẹ́ lórí gbogbo mùsùlùmí ọ̀ràn ẹni sàrà àṣìṣe jẹ́ lórí gbogbo mùsùlùmí subhanallah ǹjẹ́ gbogbo àwọn amẹ́lẹ́ yìí á ń sàkíyèsí rẹ̀ rí ọ̀ràn ẹ̀yàn ní sàrà àṣìṣe jẹ́ lórí gbogbo mùsùlùmí. kàti sàrà pẹ̀lú ntaani fẹ́ni tí ò ní ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa. àyà àfi téèyàn bá ṣe mùsùlùmí. àti sọ pé gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú oríkèé wa lọ́jọ́ ọ̀ràn yẹn ló lórí kókó ṣe sàrà lórí bá nàbẹ sọ̀rọ̀ bá àdìsọlá ní dáàbà ní dáàbì ti sàrà ńkọ ká máa sọ àwọn ọ̀rọ̀ dáadáa lẹ́nu àwọn gbólóhùn ìrántí ọlọ ìlú ti ti dáa lójú gbogbo wa náà sí. eléyìí tó dáa lójú tó gbogbo wá ń sìn nítorí gbogbo alhamdulilahi sadaqa gbogbo subhanallahi sadaqa gbogbo la ilaha illallah sadaqa subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar gbogbo ẹ sàrán sàrán sàrán irú àwọn akólóyin kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ pẹsẹ nu wa nínú àwọn akólóyin kò ká máa wí láwùjọ wí nù. èyí ti jọ́ wa jẹ́ ike ògidì àwọn orin ló kún rí wa àwọn orin lórí tìrìsì bí rẹ́kọ́dù kan bá ti ń tà ń gbé mi sí náà máa kọrin lórí tìrìsì ẹlòmíín tó kàn ṣe mùrọ́jà àlùkùránì ẹ̀mí mà kọrin lọ́n kọ́ tìlùtìlù gbogbo ẹnu yóò fi kọrin ẹnu yóò tó fi lómi létí. أعوذ بالله من الشيطان الرجيم قل سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الحمد لله سبحان الله وبحمده سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته انظروا في بليس بلو عجيتين بلو عوالي نالو تفوريها wọ́n máa fi ẹnu lu jáde wọn bẹ́ẹ̀ ni wọ́n máa fi ẹnu lu kẹ̀kẹ́rẹ́ àwùjọ bí lẹ́ torí ẹ gbogbo wa ni sàrà ti jọra ẹ lé lórí. ما دام المرء مسلما lópin ìwà téèyàn bá ti jẹ́ mùsùlùmí ọ̀ràn àyàn ni kò ṣe sàrà àwa sì ti mà kó ìlọ́kọ́ mọ́ndé téèyàn fi ṣe sàrà èso nìkan iná ìtumọ̀ pé كل تسبيحة صدقة كل تحميدة صدقة كل تكبيرة صدقة كل تهليلة صدقة بكنا الإصلاح بين الناس صدقة الإعانة على حمل المتاع صدقة قلت أنا يا لولا تغيروا لك إيه؟ ترانا سبب إليه أم nínú àwọn nǹkan tó yẹ ẹnìkan wá bí anabi alaihi wasallam lérò ó ní ọ̀rọ̀ ẹyìtẹ ilẹm yẹjì tí mùsùlùmí ọba rí tó fi ṣe sàrà ńkọ́ ẹsìn lọrọ yẹn ni sàrà jẹ lórí wa kì í ṣe gbogbo ala lówó. anabi ní ya'malu bi yadayhi kọ́ lọ gbàṣẹ kọ́ tí ọmọ afọwọ́ rẹ̀ ṣe kọ́ àbí kọ́ kọ́ làkóso pé fẹ̀yìnfà ẹ̀sà kọ́ atara bẹ́ẹ̀ kò sèrà rẹ̀ láǹfààní wọ́n yẹ kẹ́ fọ́tà kó tún ṣe sàrà nù tọ́ba rí subhanallah islam ọ̀fara mọ́kàtà jókòó tẹ́tẹ́rẹ́ arísẹ́mẹsẹ̀ bá bọ̀ ọ̀lẹ́ èèyàn gbọ́dọ̀ tún sẹ́kàn náà ẹ èèyàn bá ti sàrà ṣùgbọ́n gbà tí lówó ń bọ́ òmùrú gbogbo ẹni tó bá rajà tó fẹ́ gbé lọ sí di mọ́tò àbọ̀ fẹ́ gbé wọ́n ẹnu títì ẹjọ́ bá yí pé iṣẹ́ náà ni ìgbà tí èsì pọ̀ ń jalè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti lé owó jọ ògidì pọ̀ ọ̀rọ̀ malanke ọ̀nba wọn ẹni ọba bẹ fi ọsẹ yẹyẹ rọpò wa kọwálé ayé wa bẹnu rẹ wá onídàlámù. ẹ rí bí àwọn ẹ̀yà kọ̀ọ̀kan láyé wọ́n yàtọ̀ díẹ̀ díẹ̀ síra wọn. Yorùbá lẹ́bù èèyàn lè máa fìdí gbolẹ̀ kọ́ máa ti tẹ́ ní Yorùbá kọ́ máa wò pé sẹ́kàn yẹ òun màtó wọn ò tí ì lówó láti ti sẹ́tọ́ yẹ òun lòfin fìdí gbolẹ̀ ká Yorùbá máa ṣe bẹ́ẹ̀ onáwó alẹ́ máa ṣe fáin bàrà gẹ́gẹ́ bí àwọn oníbàárà ti ti pọ̀ láyé wa nísìnyí nílẹ̀ Yorùbá yìí ẹsẹ̀ fẹ́ lómi bọ̀ wá kí ni bára ni bára ni àwọn bò ti dàgbà tó lágbára tó sì gbádùn báyìí kí ló sún ọdún di bára wọn ò ní fẹ́ ti tẹ́ torí kò tètè bára lánàá ọ̀pọ̀ awúwálé ó ní àtijọ́ ìpè títẹ́ wà ń bára mbàdánù tó sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́là ni èèyàn ní yé ṣe bára títí tó fi wájú ọ̀gbìn nàìjíríà lẹ́ni tó ti gbé gbogbo èkìrí ẹran tó ta lójú ẹ̀ gbogbo ìpìlẹ̀ ẹran ojú rẹ̀ ló fi tọrọ bára láyé. ẹwà awúfẹ́ ni wọ́n kàn wọ́n baálé ilé ara rẹ̀ yóò lé tòmátò kalẹ̀ yóò máa tà á yóò lé àlùbọ́sà kalẹ̀ yóò máa tà á atọ́ arógbó tàtàtì gbogbo ẹ̀ yóò máa tà kọ́dà awúsá lè lé magi kalẹ̀ mẹ́ta èlò mẹ́ta wàzó mẹ́ta wàzó wàwọ̀ kákùn kankan yorùbá lẹ́bù bí yorùbá bá jókòó di tòmátò gbogbo ara àlùyọ̀ gbọ̀gbọ̀ tòmátò ló dúdú dára lé rẹ̀ dá o ilé lẹ̀. <laughs> bàbá àṣẹ òkè lọ́kọ̀. àlẹ́mi ni wọ́n wá sẹ́kàn sí i gbàtí ètí sólè. ẹ̀yẹ wo ni àwọn ẹsẹ̀ kan wà ní nàìjíríà level tá a ti mọ̀ pé ibo ni máa ṣe àwọn ibo ni kí ni plumbing material ẹ̀yìn kan àwọn akọ́bẹ̀ bẹ́ẹ̀ yorùbá kọ̀ọ̀kan lè wà mẹ́ ọ̀kọ̀ọ̀kan náà bí ẹ̀wà nù rẹ̀ sí. ta ni màá bá yàrá ìkànnì nàìjíríà tẹ̀rí ìbò tó mú kíní gbáàrí kaná lọ láyé irú owó tí ìbò ń wá kọjá lẹ́bùn yìí. mọ́là àwùjá lẹ́rù tó mú fúlọ́ọ̀tì pàpọ̀ ọmọ bẹ́ẹ̀ tó máa ṣe tó ń ṣe kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ subhanallah. àwọn ọ̀pọ̀ ìgbé iṣẹ́ táwọn ká ti ṣẹ̀ èèyàn máa ń gbé lórí ọ̀pá ìyàrá ìkànnà nítorí tẹ bá wá rí gbádùn tó ń gbádùn ẹ̀yin tẹ ẹ náà ṣiṣẹ́ ribiribi ẹ̀ lè gbádùn rẹ̀ torí pé gbogbo wàhálà tiẹ̀ kó wọ́n pa ó dáhùn fi ra nǹkan ọbẹ̀ lọ lé lónìí káwọn sì tún rẹ̀ ẹran lọ lé àbá wọ́n bu ẹran bíi márùn sínú túwó fún àtọ́bẹ̀ lóru tí ọmọ ẹjẹ yóò tún wá lọ ra bọ́ńgò sáwọn ètò kan tó yẹ pé ọmọ túmùdùmùdù sí ẹ lẹ́nu yóò tún fi ṣèkejì ẹ mọ́rẹ́ni kejì yọọ máa jẹ gbogbo ẹ wọ́n mi tó ti tó ti tó ti dì mú pẹ̀lú pàmò àti fún kí ẹ tẹ́ lẹ́nu bọ̀rọ̀bọ̀rọ̀. àbá so ẹ rí i àwọn kan tó tó fún wọn bá wà ní àkàtì náà gbogbo àwọn ìdìbò àni tọ́pọ̀ tí wọ́n máa gbé kẹ̀kẹ́ ẹ̀rọ kọ́ká sẹ́mi kí àwọn náà bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ kú jẹ iṣẹ́ ni wọ́n ṣe. àwa náà gbọ́dọ̀ pọ̀jù máa ṣe wájú máa anabi sallallahu alaihi wasallam wọn ní tá a bá rí tá a fi ṣe sàrà wọn ó ní ká lọ fọwọ́ sí tẹ́ ká lọ fọwọ́ sí tẹ́ nínú pa fọwọ́ sí tẹ́ á sì ra aláǹfààní á tún tara rẹ̀ rí tá a fi ṣe sàrà. fọlọ́ fọlọ́ sí wa lọ́mọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam kó làbá ti rí gbogbo ẹ̀kọ́ ìkọ́ tá a bá jẹ́ mùsùlùmí ó ní ká lọ tún tẹ́ èdè tó wà fẹnu tó kó ka mọ́sálásí tó wà máa fi alukurani tó wà ọmọ awùjọ ẹ̀ tí wọ́n ti ń jáde bí gbogbo fún ọ lówó kò sẹ́ni tó fọ́n fọ́bọ̀ wọ́n máa fi alukurani sí náà ni eléyìí náà tún sínú means of bara lọ wá sẹ́sẹ̀ ẹ̀hẹ́n kò síṣẹ́ kò síṣẹ́ kò síṣẹ́ iṣẹ́ wà láwùjọ wa náà àyàfi tá kò bá wà kéèyàn bá jẹ́ ẹni tó ń fojú di sẹ́ yóò ní kò sí sẹ́ iṣẹ́ wà iṣẹ́ wà tó ṣe tó fi rówó halalan tayyiba halal náà ló ti ẹ̀kọ́ ọmọ ilé fìlàní gbogbo wa ń dé sórí iṣẹ́ ni àbí ìṣiṣẹ́ kọ́mẹ́sẹ̀ fọ fìlà haúsá yìí tó ọmọ bá wa ti sáà ti tí ọmọ gan fìlà yorùbá náà yẹ kẹ́ ẹ tún systemize bó ṣe máa fọ́ lẹ́wọ̀n ká awúsá dágbọ́n dágbọ́n náà nìkìlá wọn lọ́ba rún ọ̀rọ̀ àti ìfọ̀ yóò tún gan ẹ bá dágbọ́n sí ti Yorùbá náà tó nà ọmọ àgbàdo ẹgbẹ́ tá a bá gbẹ bá yọ yóò tó nìkan sọ. eléyìí náà ń bẹ ẹnu science and technology. ìwọ náà tó bá modernize ẹ̀ wàláhì tó sí ṣọ́ọ̀bù ń bẹ̀ ọ́ kí ló kú bẹ̀ kọ́yẹ́ kó tó máa gbé kìlò fi wá ó ní bó ti fọ́ ìlà tó àrán ó ní bó ti fọ́ ìlà gínídàmọ́ọ̀ ó ní bó ti fọ́ tí gbogbo yàrá máa gbé wá ní pàm wá dúró yẹn tó wàá kọsẹ̀ lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ pọ̀ táwọn èèyàn lè ṣe ṣòṣùgbọ́n àwa ń ti wá irú ẹ̀dá tó lọ ń da wa nípa àmọ́ fẹnu sàtàrà wa kí máa wú yorùbá kó máa fẹnu bára wọn jẹ́ àwọn òní wò pé kò fẹ́ jalè ni ẹni fi ṣiṣẹ́ ti ṣe iṣẹ́ alápàlélélẹ́gbẹ́ ṣẹṣẹ́ tó wá yẹ nù. ókè tí kò máa jalè ní tí kò máa jalè ní torí délé anábì ni kò ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ yóò fi ra rẹ̀ láǹfààní yóò tún tara rẹ̀ rí ntí yóò fi máa ṣe tara. tó àwọn anítọ̀bá lè ṣiṣẹ́ ńkọ́ ọ̀rọ̀ ayé ṣe ilẹ̀ mi ọ̀ tí ọba wa lè ti ẹ̀ka ní sùúrù gan o torí pé kéèyàn máa ti ń bí àwa tó bá ti fẹ́ pọ̀ àbùkù o ká máa tara anábì kẹ́kọ̀ọ́ ọmọ èèyàn ní ìsìnjẹ́ nìkan bá bí ọdún tún ní àtọ́ bá tún wá gbé báyìí pàrọ̀ wá tó gbogbo tí láti mẹ́lò ètò mo ti tán lẹ́nu ló ti tán ẹ̀rí pa nàbí ọ̀sán lọ́wọ́ pàápàá àtàbà tó fura pé ẹsẹ ní ṣe béèrè kó lè bá a mà kó lè bá a ṣe tọ́tọ̀ ẹsẹ pé ká ń ṣe béèrè láti bọ́ lásìkò jẹ ẹsẹ pé ká ń ṣe béèrè nítorí àti bá a ṣagídí ẹsẹ pé ká ń ṣe béèrè láti bá a ṣe dánwò fọ́ ẹ ń ṣe béèrè ní kọ́ mà ó sì fẹ́ mà ẹ fi sùúrù kọ́rọ̀ yín ẹ̀yin tẹ́ bá a máa kéwò ẹ fi sùúrù kọ́rọ̀ yín ẹ̀yin tẹ́ fẹ́ máa báyàn sọ̀rọ̀ ọlọ́run torí pé ńgbà mi ẹlòmíì kìí ṣe pọ́fẹ́ bọ̀ lásìkò jẹ ẹlòmíì kìí ṣe pé ń bí ọ níbèrè ẹni tó fẹ́ dán o ntí ọmọ ní ń béèrè ìwọ náà jẹ́ ká hàn rí ọ tọ́ka sí pé ọmọ ló fi ń béèrè má jẹ́ ká hàn rí ó lé kókókó ní ìbéèrè ẹni tí wọ́n ti máa tara rẹ̀ mọ́ pé àṣà ni ọ́ aláìlẹ́kọ̀ọ́ ni ọ́ ọmọ abú ni ọ́ nítorí pé ẹ̀sìn téèyàn bá fẹ́ gbọ́ yé ó ní ọ̀nà téèyàn máa gbà tí èèyàn fi máa ṣe béèrè nípa rẹ̀ hẹ́n àwa ń túmọ̀ ń tọ́sẹ̀lẹ̀ lónìí ṣùgbọ́n tó dá lójú lọ́dọ̀ lọ́n onípéǹgbà tí sọ̀hábẹ́ yìí ń béèrè tẹ̀kọ́tẹ̀kọ́ ní fi ń béèrè tẹ̀kọ́tẹ̀kọ́ ní fi lọ́rọ̀ ibi ń jáde lẹ́nu ẹ̀ fún tó bá wá sẹ́ àbí tí ọba wa lágbára àti ṣiṣẹ́ ń wa kí ni kó ṣe torí pé ẹ̀yin náà lẹ sọ pé ọ̀ràn gbogbo wa ká ìjọsìn tó súnmọ́ ni pé kìí ṣe pé ẹni tí ń ṣègbèrè yìí ń ṣe fúnra rẹ̀ kìí ṣègbèrè sí gbogbo àlómà ni sọ yìí kó wúlò fún abẹ́. ìgbàdàn ni yorùbá gbàdàn fi dàgbé tó ọ̀hún ẹ̀rọ jẹ́ lórí gbogbo mùsùlùmí kò ti sàrà wọ́n wá sọ ọ̀kan mi lẹ́yìn rẹ̀ sẹ́wọ̀n kẹ́lómi lè lọ jálè ẹ̀ngbà tí ènìyàn ti fi ṣe sàrà ńkọ́ màtí jálè ìdí nù nígbà táwọn bá a ṣe béèrè lọ́sùn wọ́n máa lọ́sì wọ́n máa ṣe síwájú ó mú a mọ́ gbogbo táwọn ọ̀gá tó máa béèrè lónìí. wọ́n ní ìrànlẹ́ mi sọ̀rọ̀ wá àdìsí sẹ́lẹ̀ lẹ́yìn ọ̀bá wa lágbára láti fi ṣe ńkọ gbogbo aná làmọ̀ pé sẹ́dà àmì ìyàn lágbára rẹ̀ ọ̀lẹ́ yọ̀ọ́yìn ọ̀dàlẹ̀ yẹn ni pé o wò lágbára tó lè fi ṣiṣẹ́ ah, ràn yẹn lọ́wọ́ ẹni tó ní bùkátà ràn lọ́wọ́ wọ́n bá ti ràn lọ́wọ́ tààrà náà torí ẹ̀ nísìn èèyàn fẹ́rù lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n fẹ́ sọ̀kalẹ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀rùn fún láti sọ̀kalẹ̀ ẹ wá jọ pé tààrà náà nìkan mọ́tò èèyàn kú nìsín wọ́n á ní ọ̀dà pọ̀ ẹ̀ bá ń tì í. sàrà nìfọ̀n. omi pààyàn lórí àbójẹ pààyàn lórí ẹlẹ́kùn bá ń bomi ẹlẹ́kùn bá ń bomi ọ̀sáré bá bomi sàrà nìfọ̀n. gbogbo àwọn kan bá ọ̀rẹ́ ní sí bùkátà mo ti ń bùkátà kéèyàn ọrùn lọ́wọ́lọ́wọ́ sàrà ni ọmọ jẹ fún. قال أرأيت إن لم يستطع فأدجد. يا باتل يا kò lè ràn yẹn lọ́wọ́ náà mú kàtà káràn lọ́wọ́ ni. ya'muru bil ma'ruf awil khair wọ́n máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa àbí láti ṣe rere sàrà ni. wàṣí kí ẹnu mọ́ kí ló tó kò sí tó kọ́ lọ́kọ́ kí kò ní ìdíkọ́ máa kí lọ rẹ̀ gẹ́lẹ́ o ah, bàbá alágbájá owó ti tẹ̀ fi mú mi ọ̀dẹ́ à owó ọ̀tún wọn ni ká máa fi mú mi ṣètọ́ni ló máa fọ owó ti mú mi ẹ má bínú súnà anábì lọ́kọ́ wa bá ẹ ti gba sàrà ẹ ti fi sàrà ẹ ti gba ládàá ah! ẹ má kọ́kọ́ bọ́ bá tẹ̀sí ọ̀tún ó ti sì láwọn kọ́kọ́ bọ̀ ẹ lẹ́kọ̀ọ́ ẹ má bínú lẹ́sẹ̀ tí mo rí tẹ́ wọ́n mọ́sálásí ẹ̀sìn òsì lẹ́sìn síwájú ẹ̀sìn ọ̀tún náà anábì ní àti síwájú àbẹ́ ẹ̀kẹ́ tiẹ̀ gbogbo eléyìí náà sàrà nìkan tòkí lọ́wọ́ náà wà kọ́ náà wà ní kankan ọ̀nà wa ní ìgbọ̀nsẹ̀ tóbi dá bá bẹ́ẹ̀ tẹnu wa rọ́ọ̀kù ẹ̀ bẹ́ẹ̀ máa sọ màtọ́ wa kan dáadáa kí ló dé a ọ̀rẹ́ mi lórí kó o gbé kíní kàṣẹ sílẹ̀ kan kí lè ń gbọ́ lẹ́rí a pàṣọ tó ṣẹ̀ṣẹ̀ jáde nìyẹn pàṣọ nìyẹn a kí ni pàṣọ ibi ẹ àwọn tó dì nìyẹn a àwọn tó dì lẹ ó dà mùsùlùmí kùránì lọ ń gbọ́ ni o kùránì lọ ẹ̀kọ́ máa gbọ́ gbogbo gbọ́kúgbọ́ yọkàn sọ́dún ó ṣèkú ṣe ni owó sọ̀sọ̀ kí ló jẹ́ bọ́ lọ́dọ̀ lọ sàrà tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ̀má ẹ jẹ́ káwọn náà kà fi kọ́ra kọjá ike sábà wọn tẹ̀ sí gbogbo ẹ̀ papọ̀ ńkọ́ sẹ́wọ̀n pé dáadáa wọn kọ́ ọ̀pọ̀ nù sòkè ṣe dáadáa onáà ní kọjá ike ẹyọ kan náà lọ́kàn máa ṣe gbogbo ìtọ́lọ́wọ́ bá bá fagbára rẹ̀ ká máa ṣe kọ́lọ́wọ́ bá dàpọ̀ kó fún wa tí ó mú wa wà lójà tán qala ara'ayta in lam yaf'al ó ní tí ọba wa fòrè yẹn láti ṣe dáadáa ńkọ́ tí ọba fòrè yẹn láti ṣe rere ńkọ́ ẹ sì lọ́rùn yẹn ni kò ṣe sàrà anabi ni yumsiku ani sharr fa innaha sadaqa kọ́páwó aburú rẹ̀ ró sàrà ni ọ̀gbọ́dọ̀ ṣàìdá ọ̀gbọ́dọ̀ ṣàbúrú ọ̀gbọ́dọ̀ ṣàbúrú àìsọ aburú àìsàburú sàràrà allah kí ló tó wá sẹ́kù kò sí ní tó sẹ́kù mustapha kùnàlí al-bukhari àti muslim ló gbà wá ẹgbà wá yìí tọ́ka sí pé ọ̀nà orí òpin ọ̀nà orí ọ̀tá ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo akókàṣe sàrà tó o bá lè ṣe eléyìí o lè ṣe eléyìí kò sí tàbí ṣùgbọ́n gbogbo ń dáná bíi kalẹ̀ yìí. ọ̀kan wà tó lè ṣe náà ni bàbá akara ìjìlá tó rí kankan ṣe kò sí ní tó kéré bí kò káwọ aburú rẹ rú wọ́n sá aburú sọ́mọ wọ́n sá ìdá wọ́n sọ aburú ńpa ọmọ wọ́n sọ ìdá nípa ọmọ tó bá ti káwọ aburú rẹ rú sàrà náà ní fún ọlọ́dọọlọ torí ẹ̀ ọlọ́ọ̀bá là ń bẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jù kọ́dà kúkú fún wa ní dáadáa sí. àwọn dáadáa dáadáa dáadáa náà ti ń kà kalẹ̀ <clears throat> látọ̀jọ́ tó ti pẹ́ pé ká ṣe báyìí àbí ká ṣe báyìí àbí ká ṣe báyìí ẹ̀dá ẹ̀dá àwọn náà gbìyànjú ètò ọlọ́run bá fagbára wa ká mẹ́ ká má fi sílẹ̀ ká rántí pé òun náà ní ọjọ́ pakú tẹ̀lẹ̀ relé níwàdà bá fi lé ayé sílẹ̀ dáadáa tá a bá rí ṣe ìní ọ̀sẹ̀ fún. gbogbo jágbájá gbogbo jágbájágbá tá a láǹkójọ lé ayé ayé náà lába ayé lába ayé táwọn afisi làwọn ọmọ wa náà fi sí làwọn àrọ́mọdọ́mọ wa náà fi sí ṣùgbọ́n tí kálukú ò mú lọ ọ̀nà ẹ̀ka mójútó ju ọ̀nà ìníṣẹ́ kọ́ làwọn bá kó fún wa ń sẹ́rẹ̀ sí. sọ ayé béèrè kan àbí méjì ọ̀wà ìjọba fẹ́ẹ́ tún béèrè fún islam ọ àfààyè gba kádọ̀bálẹ̀ nígbà tí àwa bá ní bọ̀rúra ló mú wa torí gbogbo òdílé ti péjú báyìí so àwọn bàbá bàbá ti jókòó lórí àga wọn á ní kí gbogbo òdílé ọ̀dọ̀bálẹ̀ fún bàbá tí Islam fara mọ́ kéèyàn sọ pé dọ̀rúra ìdọ̀bálẹ̀ nù kò sí dọ̀rúra kankan mẹ́ ǹjẹ́ ń pè ń dọ̀rúra náà fún ọlọ́run òun náà ní tó ti pété àbá ṣe ẹ̀mí lè lọ ẹ̀mí kankan òṣìṣẹ́ tí ó lọ nítorí pọ́ dọ̀bálẹ̀ ọ̀wọ́ dọ̀bálẹ̀ òṣìṣẹ́ ń tọ́jú ọbẹ̀ ọgbẹ́ bó ṣe jẹ́. a wà ní àdúgbò kan tó ti pé mọ́sálásí wà ń bẹ̀ tàbá pèpè fún sọ́láàtì tàbá dúró títí títí títí tí ẹnìkan ò ní wá ṣé ká máa pèpè fún sọ́láàtì ń bẹ̀ tó ti pẹ́ nìkan ò ní wá àwọn ká máa ṣe sọ́láàtì wá ń ni láwa nìkan àbí báwa náà kúkú pa bẹ̀ jù ká máa lọ síbi táwọn èèyàn máa wà ká lọ máa ṣe sọ̀dáàtì mọ́tíláṣí sì níbí iná inṣàlá nígbà tó ti jẹ́ pé mọ́tíláṣí ni láti wà láwùjọ bí táwọn èèyàn ti kẹ̀sìn fún lọ títí tí àwọn náà bá fi lè sá fún mọ́tíláṣí yẹn wọ́n lè padà sọ́ dìdàkudà. ọwọ́ àwa tá à ń lọ bẹ̀rù kan àbẹ́yàn méjì ẹ máa ṣe sọ láti bẹ̀. ọlọ́run torí sábàbí tí yín náà yóò tún pẹ̀lú mí náà wà bẹ̀. nítorí gbọ́dọ̀ pàtì ẹ gbọ́dọ̀ pàtì. àgbàgbọ́ mọ́tíláṣí ò ti tó rárá láwùjọ wa yìí. tó ń ti gbọ́ pọ̀lọpọ̀ mọ́tíláṣí tá à ń kọ́ kalẹ̀ ààrẹ ni máa ṣùgbọ́n àgbàgbọ́ kọjọ́ ń bọ̀ tó yẹ pé ọlọ́run gbé àwọn mùsùlùmí gidi dìde fún àmà sílọ̀ lójú méjèèjì tí ẹsẹ̀ tí mọ́sálásí ò ní gbèrò pẹ̀lú òkú ọlọ́ a ní chance pé ká kọ́ lónìí àgbọ̀dọ̀ ṣàìkọ́ torí tá a bá tún dìgbà àwọn a má ní chance rẹ̀ má a má ní chance àti kọ́ ma bó láàmú àwọn lọ torí ẹ̀ àmà kọ́ kalẹ̀ lónìí. èèyàn kan la fi ta kókó rẹ̀ tó máa pè ní kánà ní ti sọ láti ń bẹ orí wọn náà máa gbìyànjú ara dá wà gbogbo àdúgbò yẹn wọn náà máa gbìyànjú láti fi àwọn yẹn á ah, ẹbí mùsùlùmí la tí máa sin lọ ẹbí mùsùlùmí la máa sin lọ láàrin yẹn yẹn dà náà wá pápá ẹjẹ́ ni tó fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ ni nílùú wa yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́mìí kò fẹ́ ṣe tọ́lọ̀ kódà ẹlòmíì máa wá dánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ọlọ́run máa báyà fi ń pààrọ̀ lọ́rẹ́ ni kò lẹ́mìí kò fẹ́ ṣe tọ́lọ̀ níta kọ́mọ́ síláṣí kalẹ̀ àwọn apẹ̀ nìkan pé wàá máa ṣe lè máàmù bẹ̀ nílẹ̀ máàmù jẹ́ kó o lè rí ṣe láyé rẹ̀ tí ìbá ti kọ́ jáàsì yẹn tí èkú níbi lu ìṣèwà dání ò fọ́ lè máàmù. so àwa kọ́ mọ́sálásí dẹ́rìn dẹ́rìn kalẹ̀ àwa ni wọ́n máa ṣe lè máa mú bẹ̀ wọ́n máa lè kọ́ndíṣàn ọ bí ẹni tára rẹ̀ ọ̀yá tá a sì kọ́ńkí orí tí wọ́n gbọ́ lẹ́kọ̀ọ́ gan pa orí lè sọ pé kìnnì kan sẹlẹmi ọmọ alẹ kọndíṣàn fún mi ẹ ra fún mi ná àtúkọ máa gbé o àwọn wa burúkú o ìwé ẹni tí gbádùn tí sì mú orí àwa gan-an nígbà táwa wà bí yín o ta lọ́kọ́ mọ́sálásí fún wa tó gbé fún wa bẹ́ẹ̀ ta lẹ́ni náà abẹ́rù kọ́ rọrùn sọ àwọn èèyàn náà láàmà lò á nílọ fún màláìkà wa tó bá ràn fani kó òun wá lè kí òun wá dání lẹ́kọ̀ọ́ náà nù tó orí bá yọ káfíọ̀ ọ̀yà ìwọ ọlọ́mọ lọ sílẹ̀ ìmáàmù bẹ̀ kó sì máa dunnú bí a kò dúpẹ́ fọlọ̀ nílò ní bá débẹ̀ láàyè kó sì máa sílẹ̀ dáadáa torí délé ọ̀dọ̀ wa challenge lélẹ́yìí o challenge lélẹ́yìí kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run tẹ́ ẹ bá gbàgbé nínú àdìsí tá a ti kọ́ nínú Bulugul Maram a ti kọ́ ipe sàábì kan wá bá nàbì sallallahu alaihi wasallam oníkànnà bí o ṣe oníkẹ́ni imam kò sí nínú nǹkan tí ọjà àbúrú o lè kó kọ́ rẹ lẹ̀ kó fi sọwọ́ sí ọ ẹ dákun gbogbo gbàtà ìbá sílẹ̀ pẹ́ kọ́ mọ́ṣáláṣí wọ́n fẹ́ sílẹ̀ máàmù nínú nǹkan tó dáa náà láti sọ pé ìyàtọ̀ ń bẹ náà ni mo fẹ́ ṣe imam àti mo fẹ́ jó lórí tí màá tí màá darí àwọn èèyàn eléyìí wọn ìtọrọ rẹ torí ẹni tó bá tọrọ rẹ ọlọ́wọ́n dáadáa sọ àmọ́ mo fẹ́ ṣe imam ó tọrọ rẹ nígbà tí wọ́n ti rí kọ́ kájú òṣùwọ̀n ṣé àlọ́mọ àtẹ̀tẹ̀ lọ gbé nìkan wá láwùjọ mi kọ́ wá ṣe ìmáàmù nù. sẹ́wọ̀n fẹ́yìn náà lẹ́sùn wọn sọ̀sọ́ kú sọ gbígbẹ́ là ń bẹ́ ńlẹ̀ òpè wá bá wá ṣe àbí bẹ́ẹ̀ kan ní bí yorùbá wọn mọ fẹnu wa rọ́ọ̀bù mi níjọ́ tí rọ́ọ̀bù ń bọ̀ wálé ayé ilẹ̀ yorùbá ló jókòó sí. tòǹgbà àwọn ti pè ọ́ sí ọmọ rubbish nonsense tó ń sọ. gbogbo eléyìí from experience ní mí kàn fẹ́ dákọ ni ìbá dákọ tẹ́lómi ò ní lè jáde má lu torí ẹ̀ wá burúkú ni wọ́n ká yìí tọ́ba láti ẹ̀ sọ́dà wọ́n lé olè jẹ́ kí gbogbo àdúgbò ọmọ ẹ̀sìn náà. ẹ gbọ́n sàbí ni Mus'ab ibn Umayr tánàbí rán lọ sí Madina sẹ́wọ̀n kí tánàbí o tó dé Madina ilé kan ọ̀sẹ́kù àfikọ́jọ́ pé Islam ti wọ̀ bẹ̀ torí sàbí kà inú ìlú kan náà làwọn àjọ àwọn akọ mọ́sálásí sádùúgbò kan kò sí mọ́sálásí bẹ̀ rárá ni o wọ́n á ń tajẹ́ kí tí o sí mọ́sálásí rárá àwọn akọmọsíláṣí bẹ ìwọ nìsín jihadi lánàá wàlá olè jẹ kó sábàbí tó fi wà lùjánà nù pẹ̀lú wa rẹ tọ́jà wọn máa tọ́ lójúlé lójúlé sọ́yàmù aleikum wọ́n ní kí wọ́n á sálámà sí i ni bóyá ẹ̀ mà á ti ní mọ́sálásí ládùúgbò mọ́sálásí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. sẹ́mi pé nínú èèyàn márùn pẹ̀lú gbọ́nú èèyàn kan dà díẹ̀ díẹ̀ díẹ̀ ti lọ́ọ̀ tẹ́lẹ̀ náà ni ìgbà tí wọ́n ti dé sábà bí nìsín ó rí káwọn èèyàn wá mọ́sálásí gbogbo eléyìí náà lọ́nà owó mọ̀yàn lájọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà lágbájá àdúgbò ibi tán kọ́ mọ́sálásí tí tán fi sí olóṣè sábà bí ti gbogbo èèyàn fi sí lọ́nbẹ̀ tí kò tó yàn dáadáa ilé ìjẹ̀bù fìdí ètò ìtàn pé dáwà náà lóye lọ́lọ́ ó péyàn pẹ̀lú wà rẹ ó péyàn pẹ̀lú dáadáa ṣíṣe rẹ sọlá wọn bá kọ́ ràn wá lọ́wọ́ náà subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk